do not disgusting. You look, you are ugly. You are disgusting. You are every shade of ugliness. ọkùnrin mẹ́rin ló bẹ̀rẹ̀ ní àjọṣepọ̀. nígbà tó sọ wípé tí mi ò bá aláwọ̀ àwọn àwọn máa pa ọkọ mi dànù. wọ́n ti jẹ́ kó pa ẹni tí ò wúlò fún ẹ tẹ́lẹ̀ bó ṣe rẹ́pì yẹn ló ń dùn ju wípé wọ́n tún wá ju style fún ẹ ló lè gbádùn ẹ̀ ìkànnì nail wọn náà kúnlẹ̀ ó gbà fún ẹ nìkan ni raise your leg ìgbà tó máa raise leg yẹn tó bá ti tó bá yẹ pé kò wú ẹ ṣe bó ṣe raise leg yẹn wàá ti rọra pàtó dédé ó yàtọ̀ pátápátá ní olórí burúkú ah, ó wá ń gbàgbé wá ń dún fìn fìn fìn ah. and you now expect me to fall in love with a low-line crawling markup like you. Ah. ó sábà pé wáìfì mi ti kú àtìgbà tó lè ti kú náà mi ò fẹ́ níbọ̀dì torí mò ń study life mi ìkòkò kan ò ní dá mi lágbòrò lẹ́ẹ̀mejì. ẹ bọ kún lé kún lé. mi ò kò ní ọkọ mo kàn láti sọ bí phillips ṣe rí pé mo rí ìlú ṣe tẹ. ẹnu ẹ náà tó tó ń bọ̀dà má wọ̀ ẹ́ jọ̀gbọ́n mo wà ókè. even at ó yẹ kán sì jẹ nǹkan kan tí mo ṣe náà grandma ṣe mo ṣe yín ni. she is not hungry ebi ò pa wọn o ti sọ ní Yorùbá o ti sọ ní English èdè wo ló tún kò kí tún sọ ebi e pa àwọn bóyá kí n sọ ní jẹ i don't know say it what is your problem. ọmọ tó bá pa yìí ìgbà ló máa pa fún mọ. now listen and listen good ọmọ yẹn ti yọ kó lè sọ kó lè láyà kó ṣì dànù kó wá jẹ. kì í ṣe kí ni kò sí anybody sẹ tó lè ṣe ìyá fún wọn because mi ò sí kú. are you crazy?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 Eh, prof ẹ rí o tún yàgbà agbada. Ah, ah, ṣé mo yàgbà agbada ni. tàbí kọ́ọ̀tù sẹ́dọ̀ wọ́n. sorry prof. maka maka. ẹ dà prof gbogbo tẹ́ bá a lè ṣe sọ̀rọ̀ yìí tí nǹkan kò fi ní sọmọ ẹ pátápátá ẹ bá mi ṣe mo rẹ́dí ẹ dákun. kàṣàmántì rajá katapútẹ̀. Kashamanti Raja Katapute. kò parí tó ń lagi tó ń lagi tó ń lagi tó ń lagi kò parí nìsín ẹ wo prof ẹ sì jàre kí ni ká ṣe báyìí dá kí n sì. ẹ máa fún mi ní one twenty thousand naira. Ah olúwa one twenty thousand. olúwa sọ. lè gbọ́dọ̀ jọ. kíni kó kíni fún mi ẹ lọ sọ kíni sínú àkáǹtì mi mo táwọn gbowó rí mo ní mo táwọn gbowó rí. àárọ̀ wọn ti ta ló jẹ́ kí yín mi náà tètè mọ̀ tara pé kí n kówó fún yín káàṣì. àwọn alákòóbá wọn fẹ́ fi tiwọn kó bá mi. ẹ lọ sọ host account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

ọkùnrin làwọn àwọn bẹ̀rẹ̀ skul. anyway mẹ́ta ni èmi náà bí tọ̀míwá olówà láàrin ó lẹ́gbọ̀n ó dẹ̀ lábúrò ṣùgbọ́n tọ̀míwá wà nílé báyìí ó ṣẹ̀ dé láàárọ̀ yìí so ẹ̀gbẹ́ àtàbúrò ẹ̀ àwọn wà ní skul. ẹ̀gbẹ́ àtàbúrò ẹ̀ sí ọkùnrin làwọn. agbáki tọ̀míwá nìkan ló wà ní àwọn ìkú wà ní skul. ẹ kò jókòó ma ẹ káàsán sá. gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gbogbo ọmọ ṣe múra abalajọ mọ wá fún wá fún káàkiri aṣọkòtò afẹwù kí ló ń ṣe wọn náà ṣoṣo rọ mẹ ṣé bọ́ọ̀rì ṣe ṣoṣo rí nítorí ọmọ twenty years tó ti dàgbàlagbà kó ah, tó wọ̀. kọ́mọ ìdàgbà ọmọ wúmọ̀ ni tá a lágbàlagbà. ẹ jọ sá kí ni mọ́mì wa kí ni ká fi ṣe yín lálejò jíjẹ múmu. Ah, Elizabeth. Elizabeth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 mo rò pé nǹkan ti ṣe. owó ni tó ti ń lọ wọ́n lè fún olówó ni tó ṣe. tó ṣe ṣe nìyẹn. tó ń bẹ̀rẹ̀ sọ́mọ ọ̀dọ́ yín lélẹ̀. ọmọ ni. Eh. àgbà kí ẹ kú jòkó. àlọ́ ẹ ra ẹ ra ẹ ra eh, ìwọ tẹlẹ tẹlẹ mi ẹyọ mi tẹlẹ tẹlẹ mi. ẹ tó dá ẹni ẹ tó dá ẹni. ajá gbé nǹkan lọ kékeré ni òun wà ní nǹkan ò tí ì bọ́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

चिन्नाय चिन्यामचिन्याय कातुं साक्षकाचुरा लकुरा चिन्याय कथि लकुनि चिन्या अचिन्याय कथुनि लकुनि शीघ्र Nakaton Mukun. Ah! Ah! Ah! Who are you? Ah! What? So? Ah! Ah! Hi! Ah! Santraka Shila Laguna. Yee! Katpatila kapuda chindramandra. Ṣàkàtún yàkùn. Onígbèsè ń siwó kà sísan. Alágbára ayé ó yá wá pàlà ọwọ́ rẹ̀. Àwọn kòkò ayé wá tó lè sọ̀rọ̀ o. Olóyè ayé wá gbìyànjú wá ta kókó mi sétí aṣọ ọ̀mọ̀ràn kí ló dé tó lè fi ra rẹ lóye gbogbo màṣírí màṣírí ó yá ẹ wá ṣàṣírí ẹlẹ́dùnmáre ìkòkò ń ṣeṣu ẹnìkan ò gbọ́ odò wa ń gúnyán ariwo ta ẹ̀mí mélòó ló fẹ́ fi rẹ̀mí rẹ̀ gbéná ẹni ìjà ò bá ní pera ẹ̀ lọ́kùnrin a ah, aṣọlá níyọnu ohun ojú wa ò lójú rí. àbámọ̀ ni ń bẹ ìyàn kan ojú wọlá ọlọ́gbọ́n kan ta omi sétí aṣọ ìgbẹ̀yìn tí wà kò rojú. kí ni háà tó ń ṣe no àgbà kí ni háà tó ń ṣe ó dẹ̀ wo sùnsùnsùn ó dẹ̀ ka mi ní eyín ọ̀kan agbákin ó dẹ̀ wo sùnsùnsùn ó dẹ̀ fi ọmọ mi ṣe oògùn owó agbákin ṣó dáa ó dẹ̀ mọ̀ mi ó dẹ̀ ṣe mí àbí ìwọ bíbẹ́ ta tiẹ̀ o àbẹ́kọ̀ ó bíbẹ́ ta tiẹ̀ o mẹ́ta tèmi ló méjì yìí o àbí ṣó dáa ṣó dáa ṣó dáa èmi àti ẹ mo promise wọn máa jà. Àmì. Hello? Ó ti bọ́ sí. Mi ò ní jẹ́sìn náà mọ́. Ẹ fẹ́ lómi. Ẹ gbé kọ́ńtàtì ẹ fẹ́ lómi. kí láǹfààní owó tá à ń pa àti báyìí náà ẹ kí láǹfààní ẹ kí ni ẹ ọ̀rọ̀ ojú ayé ah! ó wà láwọn gbogbo náà ní ìlú ìbàdàn ọ̀tá ìjọ ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ ìfowósọ̀pá máa jábẹ́ bí ọkùnrin kí láǹfààní owó tá a wá lé kí. AJ. sísá mi ẹ pẹ̀lẹ́ mà ọlọ́run ló ń fún mi òun náà ló gbà padà so sorry ma mo ní kí n yọjú sí kí tó máa lọ ní ma. mi ò fọ ìbínú ara mo náà lóye kí n bí ọgbà kaba yìí ọ̀rẹ́ mi wá ṣé mo lè mọ̀ mọ̀ kí n ṣe tí mo ṣe ṣé mo lè mọ̀ fọmọ rẹ kí n wá ṣe tí ṣe ìwọ náà ò lè ṣe bẹ́ẹ̀ fọmọ mi àmọ́ nígbà tó pé mi ì mọ̀ mi ò mọ̀ ní ọlọ́ba àforíjì jẹ́ òtán bẹ́ẹ̀ dáhùn tó lọ́wọ́ àdúgbò ẹ̀ mo mọ̀ dáadáa a lè wọlé lè ṣe kó tí wọ́n sọ fáwọn ìgbé ẹyẹ amúnisẹ bá dárò àfàìmọ́nisẹ leeds lẹ́kọ̀ọ́ ọmọ jábọ́ náà lé ìdí àti wá bí ọ wáta kí n bí ọ náà ọ̀rọ̀ àti ń bára wa bọ̀ ọjọ́ ti pẹ́ sí wọn gbogbo kí nìyẹn èmi náà mo pilẹ̀ rẹ̀ fún ọ ṣé bàtún wa máa bàtún wọn sí ọ ẹ àìmọ́ nínà ọ mọ bí n yọ náà ṣùgbọ́n àdúgbò àtúnlẹ̀ hello mo sọ mo ní mò ń ṣe méjì lọ́ máa gbé ọ padà ó ti pè mí lẹ́ẹ̀kan mo ní máa gbé ọ padà mo bísí ẹ máa gbé ẹ. Ah, ẹni olóòtẹ́lì tí mò ń ṣe lábùjá ni ló ti bọ́ sí kí n máa bọ́. àwọn máa bọ́ sí ẹ̀jẹ̀ ọmọ mi ló ń dùn ah, ah, ẹ̀jẹ̀ ọmọ mi ṣàbọ̀ mọ́ wà. kí ààrẹ mu. ọ máa bọ̀ ṣé kò ní bọ́ sí. ààrẹ mu kọ́ ṣé kò ní ṣé kò ní mi. àní o mo bínú ṣé kò mọ̀ mọ́ mi. èyí sọ pé mo bínú ṣé kò ní bọ́ sí. àjẹkẹ́ lánàá ọmọ kú lónìí láti wọ̀ pàjá rẹ̀ lọ́pọ̀ ọmọdé àbíjúmọ̀ yálọ̀ sí wàhálà ẹ̀jẹ̀ ọmọ ní kíra wẹ́sì. wọ́n tún kankan rárá wọlé máa wò ọ̀rẹ́ kan bẹ́ẹ̀ wò. Ah! ẹ̀rù kú sóko eh, eh, eh, kò sẹ́ni tó gbọ́. Abeori. dá ní lóró ti padà dára ẹ̀ lóró. àpamọ́ lẹ́kùn gbẹ̀wúrò gẹ́gẹ́dẹ́ òmùgbàkú. àrígiṣẹ́gi ti padà forí ara rẹ̀ gbé. nígbà tí mo wá síbí yìí ẹ jẹ́ kí n mọ̀ pé twenty years ni àgbà akin máa fi lo owó ẹ̀ kó tó ó dẹ̀ ti lo ọdún méje that means pé àgbà akin ní thirteen years láti lò ẹni twenty five years lèmi máa fi lò tèmi mo ti lo ọdún kan báyìí tèmi kú twenty four years but àgbà akin ti kú ṣé ká gbà pé ẹ ń tàn wá ni àbẹ́ ẹ̀rí dáadáa. tọ́yìn bẹ́ẹ̀ ni tọ̀yìn bẹ́ẹ̀ ni mi ò tọ̀yìn ẹ kí wọ́n pàgbà kí àwọn aláyé lọ́rùn ni wọ́n ṣe máa pa òkúta tí ń yẹ sọ ẹ kó lo ẹ fẹ́ gba ìjẹ lẹ́nu àwọn aláyé lọ́rùn lọ́nà wo inú wa bí wọn lọ́nà wo. iṣẹ́ tí ẹ ṣe lórí ọmọ tiẹ̀ tí àwọn aláyé lọ́rùn tó fẹ́ gbà gẹ́gẹ́ bí oúnjẹ tẹ́yìn wá ń wá gbogbo ọ̀nà lẹ́fi fẹ́ gba oúnjẹ lẹ́nu wọn abẹ́mọ̀ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ lé yẹn tẹ́ fẹ́ kọ́ ọmọ ó lọ yẹn ẹ wá ń bá wọn ta kọ̀ǹgbọ̀n ẹ bá wọn ń ta kọ̀ǹgbọ̀n ah òun ló fà tán bínú. ẹ bọ̀ tọ́mọ yẹn pàpà kú. ẹ ẹ ti bá wọn ta kọ̀ǹgbọ̀n wọn kì í bá láyé lọ́run ta kọ̀ǹgbọ̀n ẹ bá láyé lọ́run ta kọ̀ǹgbọ̀n òun ló pa àgbàkẹ́. n tó pa àgbàkẹ́ mi. bẹ́ẹ̀ ọ̀ kò dé ní o anyway ọlọ́run àtẹ̀sáfẹ́fẹ́ yìí. tiẹ̀ náà wà lẹ́yìn. Ah! kí ni tèmi. kò fi ẹ lẹ. kí ni tọ̀dọ̀ tèmi. ẹjọ́ jẹ̀bi ẹ ni. Ah, èmi mo lọ́mọ. alẹ́ ẹjọ́ jẹ̀bi aláyé lọ́run ni. tèmi sì kú twenty four years tí máa lò. Ah! <laughs> ẹ̀rọ ti ń lọ àkẹ́. ẹ prophet jọ kí lẹ rò pé máa ṣe báyìí kíyà méjì máa jẹ mí ṣáà pé mo lù sọmọ yẹn kíyà méjì máa jẹ mí báyìí kí ni mo fẹ́ ṣe báyìí. alágbára ayé ó yá wá pàlà ọwọ́ rẹ̀ amọ̀kòkò ayé wa mọ̀kòkò wá mẹ́yìí tó lè sọ̀rọ̀ o olóye ayé wá gbìyànjú wọ́n ta kókó mi sétí ẹ̀sọ́ ọmọ kí ló dé tó lè fi wá rẹ̀ wá wá wá gbogbo ọ̀nà tí àbùké yẹn máa gbé lọ́dọ̀ ẹ̀ ọjọ́ mọ́kànlá twenty one days mo fẹ́ wá àbúkẹ́ tó parí yorùbá ìsà apárí ah, àbúkẹ́ ló máa lò ó dẹ̀ ní láti wá lónìí sí ọjọ́ mẹ́rìnlá fourteen days tó bá ti rí ah, kó wá rí ah, mo bá dojú ẹ̀ báyìí sá mo bá dojú ẹ̀ yẹ́ ìsà ìgbà ọmọ àfipá ni gbogbo ayé mi fẹ́ ẹ̀ yẹ́ ìsà ìgbà ọmọ àfipá ni gbogbo ayé mi fẹ́ báyìí mo ti bọ́ sá ìgbẹ̀yìn sì wà kó rojú sí ìṣáájú akọ́jújayé ń wọ̀ ọ̀run róróró ìdààmú bọ́lá ojú tòwó onígbèsè ń sinwó kà sí san. ọmọdé láta lọ́wọ́ oníkẹ́sù wa kájọ ṣeré owó kò ṣe rántí wípé ẹ̀ta ẹ̀ta ò tó èṣù ṣepo lá ee eh, ohun ọwọ́ mi ò so ee má fi gọ̀ǹgọ̀ fa ọ̀yájú balẹ̀ ní pàdé ìbòsí lọ́nà pátápátá alágbẹ̀dẹ òrò ojúlé aró kẹ́ lọ́mọ yẹn kí làwọn ọmọ yẹn máa yà fún. tábàlà bùkẹ́ ìyẹn simple àárí àbùkẹ́ tó parí mi ò rí rí èmi gangan lájọ mo ti dáyé mi ò rí rí báwo ni kí n máa wà lọ ta mo fẹ́ sọ fún ah ah mo regret o mo regret o owó mi ò tó máa fi gọ̀gọ̀ fà á ó ti bára jókòó sínú ilé tí wọ́n ń jẹ níwọ̀n bá tọ́rọ́ bọ̀ kódà kò jẹ́ pé ṣe ni mo rẹ́ǹtì ilé ṣọ́kàn mi ò ní balẹ̀ tó parí. kò lè ta kókó omi ṣe ti aṣọ ìgbẹ̀yìn tí wọ́n kóró ó ti kóró jù ah. ti ṣáájú lọ akọ́jú jayé wọ̀. Collins wọ́n máa dé nírọ̀lẹ́ jọ Sunday ìrọ̀lẹ́ Sunday gangan àárọ̀ ni wọ́n máa gbéra àwọn mẹ́ta ìyá àti ọmọ méjì. no no no no no no no bẹ́ẹ̀ two weeks ó ṣe ṣe kémi náà wá bá wọn ó dà máa wá bá wọn ṣótán wọ́n wá bá wọn ó dọ̀ fún collins. ẹ ló zà ṣé wàá dáadáa zà àwọn ọmọ mi kọ́ mọ́mí wọn náà kọ́ ṣíṣe ẹ lọ ẹ múra wálẹ̀ <laughs> wọn láwọn máa wa a máa retí wọn kò sí wàhálà <laughs> yes ẹ ẹ máa gbébọn máa gbébọn sà máa gbébọn <laughs> ó dà sà ẹ gan ẹ fún wọn. ó bẹ̀rẹ̀ má sọ ìyàwó mi kárí àwọn ó ìyàwó o punishment yẹn ni wípé mi ì lè fún ọ ní one naira báyìí wọ́n ló máa ṣe gbogbo tó yẹ kó ṣe lọ́wọ́ agbára ọlọ́run gbé no i will come definitely i will i will i will all right uh, uh, arrange ẹ̀ ní ìrọ̀lẹ́ sunday all right thank you bye. Hmm. Ah ẹni tó rí yín tẹ̀ sọ fún wọn sì wípé ẹ̀ ń bọ̀ ah. ẹ ní wá o má wà ó mọ̀lẹ́ ti fẹ́ wá ẹ̀yin tó jẹ́ pé bísínẹ́sì yín bí ẹ̀ lè fílẹ̀ ń ṣẹ́jú kan ẹ wá sọ nǹkan wá sí mi wàhálà yẹn ti pọ̀ jù ẹ wá sí mi díẹ̀. mo ti gbọ́ mo ní mo ti gbọ́ mo ti gbọ́ ẹ lọ máa dẹrù díẹ̀ díẹ̀. prof everything ti settle ilé ti vacant mo ti arrange ẹ thank you sir thank you sir ẹ ṣé sir. Ah kí a parí. àbámọ̀ nígbẹ̀yìn o nígbẹ̀yìn akọjú ọlá o ọlọ́gbọ́n ayé kan ò lẹ́ta kò lè kókó omi sétí aṣọ ìgbẹ̀yìn tí wọ́n ó ti kóró ah, jù mo sọ fún ẹ pé mò ń bọ̀. dá mi lóhùn mo fẹ́ lo omi o fẹ́ lówó ẹ o fẹ́ lówó ẹ. dá mi lóhùn mò ń lọ bìkan mo fẹ́ lówó mi lénìí. ilé ìkọ́ni máa lò òun dá mi dúró mo fẹ́ lówó mi lé ní dá mi lóhùn fún mi lówó mi dá mi lóhùn dá mi lóhùn dá mi lóhùn dá mi lóhùn. ibo ló pàdé. mo tẹ̀ ti pé ọmọ tí mo rán lọ kò dẹ̀ tí ì dé báyìí. lọ bá a ṣe máa jókòó síbi tílẹ̀ pàtó. ṣọlá bíbí ní báyìí gbogbo bá gbọ́ mi jàre. ọkùn kí ló ṣẹlẹ̀. ó jẹ́ olóko ẹ̀mí ló máa bá a. èmi sùn jàre má bá a sọ ni ẹ kí ló ní wọn náà ṣe báyìí nígbà tó mọ̀ pé abarapa ni wọ́n kí ló tó fẹ́ máa chíìtì wọn. ẹ ẹ ẹ ẹ má dà lóhùn one fifty thousand péré mo máa jẹ tó dẹ̀ fẹ́ fa aṣọ ya mọ́ mi lọ́rùn. wèrè ló ń ṣí ẹ nígbà tí one fifty thousand jẹ́ èlò kí ló tó sọ fún wọn. ẹ owó yẹn ò tí ì yọ sí mi lọ́wọ́ ni tó bá yọ sí mi lọ́wọ́ mo máa fún. ó fẹ́ máa rẹ́ jẹ́ torí mo já búkẹ́ ní kò fẹ́ fún mi lọ́wọ́ mi. ìka ló ṣe nà ó ó gbọ́ tí wọ́n sọ wọ́n tó ráwọn jàbùkẹ́ ó fẹ́ máa ráwọn jẹ kò dáa mo ń ṣe bẹ́ẹ̀ fáwọn alábàárà padà kò dáa ọgbẹ́ni ó máa fẹ́ lówó yẹn lọ sí lórí ẹ̀. ah ṣẹ́rí ẹ̀yin náà pẹ̀lú condition ti wáyé bí kí ló wà níyà yín tó wà lẹ́yìn ní òtítẹ́ mọ̀ tẹ́ bá wà ń bàjẹ́ tó bá fà tẹ́ bá fàyà sọlẹ̀ ṣe òkè kò ní dà ẹ jẹ́ wọn máa jà ṣe one fifty thousand àfọ̀n ah, mo láìkì ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe rí ni bàbá mi ṣe rí mo tún wá láìkì ṣéèpù orí yìí tó jẹ wọnú yìí <laughs> mo láìkì ṣéèpù orí yìí tó jẹ wọnú ẹ fi lákàtà báyìí. zero zero zero zero. five one zero. five one zero. nine eight four. nine eight four. seven three. seven three báǹkì o. GTB. onígi onígi bank. Ah, ẹ ṣé mo dúpẹ́ sà ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o ẹ ṣé báńkì sà ẹ ṣé o sà. ọkú ẹ parí. mi parí. ẹ parí. mi parí. wèrè nìyí o nígbà tí mo sọ pé mo láì ṣépù orí yìí ẹ sọ fún mi pé ẹ parí. ẹ bẹ́ẹ̀ lọ lọ́ọ́ fẹ́ ràn mí lọ́wọ́ mi parí. lẹ wá gba fifty thousand mi. ẹ ẹ ràn mí lọ́wọ́ ni. ẹ máa mọ omi. máa gbọ́ òrùka lọ ìsìn. ẹ lọ fẹ́ ràn mí lọ́wọ́. ẹ lọ fẹ́ kọ́ kọ́ kọ́ ẹ lọ sọ̀dọ̀. musa sọ ní ké. ó lè yọ ṣépù ṣépù tó wà nílẹ̀ ó lè kàn ṣépù báyìí ó yọ ṣépù báyìí ó ti parí. ah ó tún lè ṣe wá fún mi. àbùkù ọba olúwa ṣàánú yìí mo pẹ́ ní bá wa o èmi máa yà ṣàánú yìí ẹ ṣàánú àbùké wa o ọba olúwa ṣàánú yìí mo pẹ́ ní bá wa o èmi máa yà bá ṣàánú àkókè ẹ ṣàánú wa o. ọba olúwa ṣàánú mi. gbogbo ẹni bá ṣàánú wa o. ẹlẹ́nu bá rí ṣàánú yín. ẹ bá ṣàánú àkókè. ń fìlù sí adémájó. ẹ kò ní jalè eh, eh, eh, kò láìpẹ́ akọrin yẹn fún mi. ẹ ṣàánú wa o ọba olúwa ṣàánú yìí gbogbo ẹni bá ṣàánú wa o elédùnmarè ṣàánú yìí ẹ bá ṣàánú àbúrò ṣàánú wa o ọba olúwa ṣàánú yìí ah, gbogbo ẹni bá ṣàánú wa. Olódùmarè aṣàánú mi ẹ bá ṣàánú àwùjọ ẹ ṣàánú wa o ọba Olúwa ṣàánú. wish má bínú mo sáré dáhùn àwọn kọ́ọ̀lù kan lókè mi pẹ̀lú mm-hmm. àwa pẹ̀lú yẹn. so ẹ mọ̀ mi rárá. mi ò mọ ijú ọjọ́ tí à ń jó lọ́wọ́ tí ẹ rí wa yẹn ni tẹ́lẹ̀ fún wa ní owó tẹ́ tún fún wa ní káàdì mi ò rí rí. that's very good. ìjọ um, tí mo fún yín lówó yẹn ǹjẹ́ ẹ mọ rí sí mo fún yín lówó rárá. ẹ mo mọ díẹ̀. lóòótọ́ àárín rí ṣùgbọ́n gbàtẹ́ tí bá wá mi ta ti ń jó yẹn bóyá ó wà attract yín ẹ wá fún wa ló bóyá iná fẹ́ ṣe ṣíṣe bóyá ká wá jó ń bẹ̀ bíi pé kéèyàn ṣe tòkù. ṣé àpé bẹ́ẹ̀ ṣe ń tó yẹn tí mo bá fún yín ní one thousand máa dúpẹ́ lọ́wọ́. a dúpẹ́ gidi torí bẹ́ẹ̀ wọ́n máa ń fún wa ní hundred naira wọ́n fún wa ní fifty naira kò sí owó tá a kì í gbà a and I gave you fifty thousand. fifty thousand bẹ́ẹ̀. mo tún wá fún yín káàdì ẹ tún fún wa káàdì kódà àyà mi jáǹgbà tẹ fún wa lówó yẹn. <laughs> owó yẹn ò kankan ṣe mo ní owó gan mo ní owó gan tó pọ̀ ilé mi lélẹ́yìí mo rí mo lẹ̀sùn láwọn míì yàtọ̀ síbí tí n bá fúnyàn ní káàdì mi ẹnìyẹn important ni. orí mò ń wò pé <laughs> káàdì kè. ṣùgbọ́n ní sèwọ́n ṣe gbogbo tí mo ṣe pátápátá nípa ẹjọba mi. mi ò gbọ́. ẹjọ dádì mi that is the reason mo ṣe mo ṣe fọ́tò dádì mi ni mò rí lójú yín bí mo ṣe rí i mo ti lọ mo ti drive lọ mo ti padà mo tó lọ mo padà ẹ̀mí mi sọ pé bàbá ẹ̀ rí bàbá ẹ̀ rí ló jẹ́ kí n tọ́ bá kú mí ìmọ̀gbà tí mo fún fifty thousand yẹn. ẹ jẹ máa ń bàbá tó bí mo jọ wọn. bẹ́ẹ̀ tó bá wá jẹ́ pé face nìkan ni màá tó máa ṣì mú bàbá mi ẹ tó jọwọ́ pẹ̀lú ké. bàbá yín sunké. tí wọ́n tún jọ lè lọ kọ́dík ní wọ́n kọ́ bàbá mi akọ́dike ńlá tí wọ́n ti máa ṣàkómọ́ tiwọn. akọ́dike. ẹ máa ṣàkómọ́ tiwọn ìkànṣọ́rọ̀ tí mi ò wà mọ̀ tí mi ò mọ̀ tí yóò dá mi lójú jù ni pé bàbá tèmi parí. èmi ò parí ṣùgbọ́n ó dàbí ó ti fẹ́. ṣe rí méjì lèèyàn èèyàn oríṣiríṣi ni bẹ́ẹ̀ àwọn èèyàn máa ń jọra wọn bẹ́ẹ̀ ṣe wá sọ yìí èmi ò tẹ́ mọ̀ pé bóyá mo jọ bàbá yín. ó pọ̀ jù ó pọ̀ jù tí a máa ṣe ni wípé ẹ ti bọ́nú òṣì ẹ ti bọ́nú òṣì pátápátá. haúsá. ọ̀nà kan ṣòro ni ǹjẹ́ lè gbọ́dọ̀ rí. kí n máa gbé pẹ̀lú yín. bẹ́ẹ̀ ni kí n kà máa rí fọ́tò bá mi. kò ṣeé ṣe. lóde. <laughs> àwọn èmi ṣe rí lóòótọ́ ìyàwó mi ti kú àwọn ọmọ wà lọ́dọ̀ àwọn tí mo fi wọ́n ká sí ká lè jẹ ká lè mú ní gbogbo ijó tí mò ń jó kiri ẹ má ṣe yọ̀ mẹ́jẹ́ kí mi wà tó mi ṣe wà. my place ń sí orí salary five hundred thousand lóṣooṣù five hundred thousand naira màá dẹ̀ máa fún ní pocket money twenty twenty thousand lójoojúmọ́. ẹ̀jọ̀ ọdún iṣẹ́ òun ni màá máa ṣe. kò sí nǹkan kan kí nǹkan máa rí bàbá mi lórí ìjókòó tán torí mo kéré nínú owó mi ò tí tó owó ní tí bàbá fi so màmá fún yín ẹ máa jẹ tó bá wù yín ẹ máa mu tó bá wù yín màá fún yín lódìdí apartment ẹ máa gbé ẹ fẹ́ ṣe fàájì ni ẹ fẹ́ ṣe kankan ni ẹ máa ní privacy tí màá ra fóònù tó dáa fún màmá gba salary five hundred thousand lóṣù bẹ́ẹ̀ màmá gba twenty thousand fún owó jámẹ́rámì lójoojúmọ́ ẹ lè má fọkàn yẹn nígbà tí tẹ fẹ́ bí ọtí tẹ máa mú fọ́dún kan wà nílé ń bí. físà mẹ́ta mo kó ẹran dédé sí ẹran bẹ́ẹ̀ ni mo sọ fún yín. tán fry bẹ́ẹ̀ ni ìgbín ìgbín sùn lọ. tó dẹ̀ gbẹ dáadáa. tó gbẹ gidi pẹ̀lú òróró ní ọ̀fìn dé ìgbín sùn lọ. ìgbín wà bẹ́ẹ̀. Ah! ọtí wa pọ̀ lóríṣiríṣi kò sí tẹ́ fẹ́ tí ò sí bẹ́ẹ̀. ẹ mọ̀ tó sọ ẹ lọ rò ó ẹ jẹ́ kí n lọ lé kí n àbí ìfẹ́ ní kí n fún lẹ́sì. ẹ lákàtí nọ́mbà. ẹ mo ní ṣùgbọ́n ó ti wọ rẹ́ǹtì. kò sówó ń bẹ̀. kò sówó ń bẹ̀ máa sanwó oṣù fún ìsinsìn. owó ìwé ń bẹ̀. owó oṣù tá wà nù ẹ̀ máa san fún ìsinsìn. ẹ ní ìyẹn nǹkan tẹ́ ẹ sọ. mo ní máa fún five hundred thousand nísìnyí kẹ́ tó pọ̀ mi. ìrántọ́ rí sí mi jẹ́ padà ṣe. kí ló rí. ọlọ́jọ́ alẹ́ mi máa gbà. tọ́ níbi tí olúwa fẹ́ gbà láti ṣe ìyanu náà rè má jiyàn. ẹ jìyà mọ́ láyé. mi ò tún jìyà mọ́. láyé ẹ jíjó ranù mọ́ ẹ yọ ké. bẹ́ẹ̀ ẹ yọ ike. bẹ́ẹ̀ni. ẹ tó parí. mo parí. jọba mi tọrọ tọrọ. báwo náà ṣe ń sọ̀rọ̀ yìí. ọyẹ sọ̀rọ̀ ni <laughs> láti bó ṣe bá ẹ sọ̀rọ̀ lọ yìí bá mi ni bàbá pè báwo o ẹni ẹ máa san ti ẹ máa san owó ti oṣù. màá sọ sísìn báwo o. o o. báwo o. ẹja lè jẹun. <laughs> my father <laughs> e my father my father. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọwọ́ mi ti bà mo ti rí àbùké tó parí tó tún kọlà ẹ parí kódà ó kọlà ó tó lérògbọ̀n thank you bro thank you sir thank you sir thank you sir. orí n tó kàn n tó kàn báyìí ni wípé wàá wá wá gbogbo ọ̀nà bó ṣe máa bá ẹ gbé fún ọjọ́ mọ́kànlélógún. bàbá mi gbé for twenty one days. ẹjọ́ máa máa gbé jọ máa máa gbé ńgbà tẹ́ bá wá jọ ń gbé yẹn ẹ máa fún lóúnjẹ oúnjẹ tẹ́ bá wá ń fún yẹn èyí tó bá jẹ́kù lẹ máa máa mú wá síbi. máa pápọ̀ fún twenty one days àbá máa. bó bá ṣe ń jẹ èyí bá ti jẹ́kù ẹ kó wa tó bá tún ti ń jẹ èyí bá tún jẹ́kù ẹ kó wa. ìyẹn simple wàtà tí wàá bá mi gbé yẹn ni mi ò mọ mo ti fẹ́ ṣe. ẹ gbogbo ọ̀nà ni kẹ́ ẹ wá bó ṣe máa ṣe é ṣe. ọ̀wá ah, gbọ́ o tó já sí pé màmá fún lóúnjẹ tó tí ò ní lè jẹ tán tó rà jẹ kó ń jẹ. prof gbogbo kí ni ìle gan o. ẹ̀mí mélòó ah. ló fẹ́ fi rẹ̀ ní ìrẹ́gbẹ̀ẹ́ ẹni ìjà ò bá ní pera ẹ̀ lọ́kùnrin aṣọ́lá níyọnu ohun ojú wa kò lójú rí. àbámọ̀ ni ń gbẹ̀yìn akànjú wọlá ọlọ́gbọ́n kan ò ta omi sétí aṣọ ìgbẹ̀yìn tí wà kò rojú ti ṣáájú akànjú jayé wọ̀ rúrọ́rọ́. bámi olóyè kí ló dé kí ló dé. irọ́ èmi kàn dúró bí mò ń gbatẹ́gùn ni. bẹ́ẹ̀ ni ànínú ọ̀rùn oorun kẹ kò ta mí lára rárá ìgbà mi èèyàn máa ń fi irú oorun báyìí ṣe tonic. vitamin k bẹ́ẹ̀ ni <laughs> mo lọ́ọ̀mù ẹ̀rí ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́. Mm. ẹ fẹ́ jáde. ẹ mọ ní kí n tẹ yọjú wo ìgbà tí mo wo olúlé tí mi ò rí yín olóye ẹ kú mi ọlọ́run á tọ́jú yín o kínní kan wà lọ́kàn mi tí mo ti fẹ́ béèrè bàá mi bàá mi tẹ́ ń pè mí yìí ẹni tìtorí bàbá tó bí yín lọ́mọ gan lẹ ṣe ń pè mí ní bàá mi. ẹ jọra jù ẹ jọra jù tẹyin ojú tẹyin ojú tìgìmú tìgìmú tètètètè ẹ jọra ẹ hundred percent. jíjọ náà wá le tó bẹ́ẹ̀. ike ẹ̀yin bá mi ó kọ̀rọ̀ àfi style ju ti lọ díẹ̀ ni. ike wọn tóbi jù yìí. ẹ mọ oníjàmbá kọ́kọ́ bá mi àwọn kékeré ni àfi bí ké bá dàgbà tá a pa àbùbá ò ká àfi ìsapara. lóòótọ́ ọ̀dẹ̀ ń jó. ìkí owó bàbá mọ̀dínà bàbá mi ló jẹ́ bẹ́ẹ̀. ẹ ẹ̀gbọ́n yìí ni mọ̀dínà yẹn. ẹ àbúrò mi ni ọ̀dàdì mi láìkí ẹ. àrẹwẹ̀ yìí o bẹ́ẹ̀ bàbá mi ṣe ní kẹ́kẹ́. ẹ̀dá ẹ jọba olùkọ́. kí ló wá dé tẹ́ ò ya fọ́tò wọn. àròwọ́ ya fọ́tò gbà yẹn ni eh. tó bá jẹ́ pé mo ti wà òkè báyìí ah, bá mi ò ní kú eh, bá mi ò ní kú diabetes ló pa wọ́n ìtọ̀ ṣúgà ni wọn ò ní kú lásìkò tí wọn kú yẹn. ìtọ̀ ah. ṣúgà máa ń pààyàn gan-an ah, kẹ́dẹ̀ máa wo èmi náà ni o. Ah, ẹyin náà tó ni bẹ́ẹ̀ni jésù alẹ́ ti jọra jù abíbá <laughs> mi ló padà wáyé. <laughs> rárá rárá o rárá o ewo ni mo ti ní ìtọ̀ ṣúgà ní ìsìn àti bẹ́ẹ̀ tó twenty years n tọ́ bàbá mi nù mi wà nílé kó pè é <laughs> bẹ́ẹ̀ ṣe nírùgbọ̀n tàṣẹ́rẹ́ náà rí. ọ nírùgbọ̀n. tàṣẹ́rẹ́ báyìí náà rí black and white nírùgbọ̀n wọn ọlọ́àfọ̀rùnkẹ́ ọlọ́àfọ̀rùnkẹ́. ayé tẹ́sí ò jẹ́ lọ́rọ́ tí ìrùdí àjẹ ẹ ti débi ẹ ti máa gbádùn ilé ọ̀la lẹ wà tẹ̀ ń jàyé ẹ káre o. ìtọ́jú tẹ̀ ń ṣe fún mi gan ó dáa ọlọ́run á sọ yín lẹ́sàn gidi ọlọ́run á dúró tì yín tó rẹ̀ ń tọ́jú mi gan ah. ọlọ́run èmi gan ò ṣetán àti kúrò nílé yìí. kí ló tẹ̀ jẹun. èmi ti wà òkè ah, ẹ máa jẹun ẹ ṣe rí ọ̀rọ̀ oúnjẹ hmm. èèyàn ò gbọ́dọ̀ torí bóun ṣe rí kó jẹ àfẹ́ tiẹ̀ èmi wà òkè mi mo ti yó ẹ mo ti jẹun láàárọ̀ yìí. ẹ jẹ wàdùwàdù ẹ gbọ́ ní tẹ wà lé lónìí àjọ rẹ nu ara wa. tí bá jẹ tó lè affect mi. ṣẹgbọ́ ẹja rẹ nu ẹja rẹ nu ara wa bàbá o bàbá o bàbá o k'Olúwa jẹ́ bàbá pẹ́ fún wa bá mi ò bá mi ò bá mi jẹ́ bàbá pẹ́ fún wa my daddy my daddy my daddy k'Ọlọ́run jẹ́ bàbá pẹ́ fún wa my daddy my daddy my daddy. ti fẹ́ sọ lájọ́ tí mo ti débi oríṣiríṣi ọbẹ̀ tó dáa náà ṣe ayédùn jẹ ju ìyá lọ ìyàwó dáa lára. Ah! ẹwà àmàlà ẹ̀gàn bó ṣe bẹ́lẹ̀ kò dẹ ọ àjẹ tán báyìí kára wa bọ́ síbi ìbá àwọn kí n fi ọtí burúkú lórí burúkú tó ti ṣẹ̀wọ̀n sílé. a ló mọ̀ pé onífàmì tún lè gbé aláwo rẹ̀ pàdé mi. beautiful soup, very, very flexible amala. àmàlà. Bọ́dọ̀ lórí burúkú àmàlà. Ìyá Báyọ̀, kókó máa pẹ̀lẹ̀ sí pẹ́ka náà. Oòrò tí ó dàbí àmàlà ya mọ̀rọ̀fá àǹtí mi, àwọn alámàlà nìyẹn láyé. that máa jẹ́ sí mi. dádì yín ni sà kọ ẹ ní dádì yín. ok tí n bá wá lè yàn jẹ́ dádì mi ṣó yẹ kó máa fi pípa wọn. no ṣó yẹ kó máa fún ọ lóúnjẹ débi pé kò ní yó wọn wọn máa fi àwọn láàbọ̀. ṣó nọ́mà. ẹ ẹ sà nọ́mà nọ́mà náà ni mò ń fún wọn oúnjẹ nọ́mà ni mo. jọ ẹni tó rí yẹn ṣó nọ́mà kí wọ́n fún ní nọ́mà náà mọ oúnjẹ kó tó jẹ sínú kó tó jẹ sẹ́yìn kó tó jẹ sí bọ́dì láti wákàtí lọ tó bá fẹ́ sàfọ́ lóúnjẹ oúnjẹ dọ́bù tẹ́ bàbá tọ́ fún ọ lámàlà báwa làbá tán fún fùfú wọ́n jẹ́ ṣu lọ́wọ́ fún wọn sí wọ́n gbọ́dọ̀ yó wọ́n dẹ̀ gbọ́dọ̀ jẹ àjẹṣẹ́kù ṣíṣẹ́kù yẹn máa fi hàn pé yes o bọ́ wọn yó ó gbọ́. mo ti gbọ́ sà. tó bá tàpá sí òfin tí mo fi sílẹ̀ yìí ìyàwó mi tó mú ẹ wá abẹ fún mi. àrárá sàn ìgbésà. má fún wọn lókùn lókùn. Mami! Mami! Ẹ olóyè olóyè ṣé o sì olóyè. Ah, olóyè Mami kí ló dé jẹun yín? Èmi ò jẹ́rú oúnjẹ báyìí. Ẹ kì í jẹba mo ń jẹba kẹ ìgbà tí mo ti dé bí mo ti jẹba láìmọye ìgbà àmọ́ kéèyàn gbé ẹbà kalẹ̀ bí ṣéèpù olúmọ rọọkì báyìí mi ò kì í jẹ ó ti kà mí láyà bí mo ṣe ń wo yẹn ẹ ṣe bẹ́ẹ̀ dẹ̀ máa jẹ mo bá tẹ́ máa jẹ fi òkú lẹ̀. ìrọ̀ ẹni tó rí ẹ̀ ò bá pé nìyẹn olúwa ni ẹ má ṣe fi gbogbo nǹkan ṣòfò. ẹ̀mí èmi ni mo ní owó mi ò complain èmi ni mo ra oúnjẹ mi ò complain ẹ jẹ ntẹ́ ẹ fẹ́ jẹ kódà èmi gan lè jẹ yòókù ẹ dẹ́kù kò sí problem. a ní ṣéèpù ẹ̀bà yìí ti kà mí láyà ó ti sú mi ó ti rùn sí mi ń tẹ̀lé bá mi sọ fún rẹ̀ ẹ bá mi ní pé kí ni kò ṣe o ó lè ṣe ìwọ̀nba rice kékeré kó dẹ̀ rọra fi bí ìgbín ẹja nǹkan nǹkan sí ti ń jẹ́ mo ti wà òkè eléyìí ti rùn sí mi mi lè jẹ mọ́ báyìí. so wọn bá ní kó ṣe fún yín. wọn bá díẹ̀ ní. sọkẹlẹ west. irọ́ irọ́ kan gbé pa kan lọ tọ́jú ẹ̀ fáwọn tó bá tún nídìí ẹ̀ mo ti wà òkè. báyìí kí ló tó ń jago báyìí kí ló tó ń jago sẹ́yìn ìṣòro òkùnkùn tó lè tó ń gbẹ jù ni afọ́n ló jẹ àkọ́kọ́ ó tán láwo afọ́n kejì ó tán agbélé fún ẹ kó lè jẹ kó sìn òtún ní fọwọ́ ṣé wọ iná ilé ìjẹun fún ẹ máa. náà ni mo fẹ́ ṣàlàyé sá pé kò jẹun kù rárá sá. kò jẹun kù. ẹ wò gbogbo oúnjẹ tá à ń fún oúnjẹ tán ni àfún lóúnjẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ oúnjẹ tó tó ń fi àwọn láàbọ̀. ẹ fún lóúnjẹ tó tó oúnjẹ ni. oúnjẹ tó tó la fún un nọ́mà oúnjẹ tá a jẹ ni. Ah, ah. nọ́mà oúnjẹ tí yín lè má jẹ nọ́mà oúnjẹ tí ẹ̀ ẹ̀ jọ gbé lánàá. ẹ mo tún ní kí ọ̀sẹ̀ ìpò wa kó tún fún extra sí fún un. ó tún jẹ tán. ó tún jẹ tán ó tún fà wọ́n láàbọ̀. tá a bá ń ṣoore tí ò bá tó a máa ń fi kún ni ẹ tún fún lóúnjẹ sí ni. ẹni tí wàá kọjá báyìí kí la fẹ́ ṣe báyìí. ẹ tún máa lọ bẹ̀rẹ̀ náà ni. màá tún bẹ̀rẹ̀ again. bẹ́ẹ̀ni. màá tún bẹ̀rẹ̀ another twenty one days. ọjọ́ mọ́kànlélógún míì lẹ máa fi bẹ̀rẹ̀ ẹ wà máa fún ní oúnjẹ tó tóbi tó pọ̀ tí ò ní lè jẹ tán. ẹ ṣàkíní ilé o èmi ò mọ̀ pé bó ṣe máa rí ẹ bá ti sọ fún mi láti ilẹ̀ o mi ò gbádùn owó náà sá. ẹnu kìíní olówó wà. ẹ bọ̀ tí mi ò gbádùn ẹ̀ sá. Ah, thank you sir i'm so sorry sir thank you sir. oúnjẹ yín mà ti rẹ́dì. oúnjẹ yín ti rẹ́dì ni sà. ẹ máa rárá ń bẹ̀ yẹn o. pẹ̀lẹ́ sà. ogun ẹ ti ṣe tán. ẹ ti ṣe. ẹ jókòó. ẹ̀gúsí ni lẹ́nu. ẹ pẹ̀lẹ́ ká bá. mo ti sanwó lọ́rùn. Malalu Oluwamiye Lágúnẹ̀gbà. ìṣúra tí ẹ mọ̀. ẹyẹ tó ń jẹ ọbẹ mo lọ kọ ọ láti ìlú ìlú ní àwọn tó sweet ògùngbẹ lóró ògùngbẹ lóró bí orí di méjì very soft. ṣaṣọ àbùkèrè. bẹ́ẹ̀ni. aṣọ àbùkèrè. bẹ́ẹ̀ni. sanfa kúrọjà làkúmà kàṣàmọtì làkàpùtẹ sanfa kàṣírà làkúlà. Santra Kashura Lakula Kashamon de la cour. Se monte la capote. Se monte la cour. aṣọ abuké ni. aṣọ yìí kì í ṣaṣọ abuké. ẹ sísà òun ló wọ̀ mọ́ jù èmi mo fọgbọ́n lọ kó omi tó kó sí mo rí tó wọ̀ kankan kankan lọ́rùn ẹ̀. àní mò ń sọ fún ẹ pé aṣọ yìí kì í ṣe aṣọ abuké aṣọ aláṣọ. èmi ń sọ fún ipa aṣọ abuké ṣe bébí àtẹ̀lájọ ń gbélé aṣọ abuké ni sẹ́ẹ̀. àní kò rí bẹ́ẹ̀. mo ní bẹ́ẹ̀ ló ṣe rí. àní kò rí bẹ́ẹ̀. aṣọ abuké ni ó wọ̀ sọ́rùn ó wọ̀ sọ́rùn ó bọ́ ló wọ̀ ni mo lọ kó ilé Abukeko, kọ́ dégínì ẹni tó laṣọ yìí. Ah, abùkẹ́ ni abùkẹ́ kọ́ ẹ̀sà abùkẹ́ ni sa. alabùkẹ́ kọ́ mo labùkẹ́ ni. mo labùkẹ́ kọ́. ó lè dá mi lójú sa sẹ́ni gbogbo tẹ́tí ṣe látọjọ́ yìí tí o bá dá mi lójú eléyìí dá mi lójú dá ìbájọ́ gbélé ni. jẹ́ ìtẹ́ mi ṣe ò dá mi lójú. alẹ́ oníke ṣe bájọ́ gbélé ni. ó dà mo ti gbọ́ máa lọ. ẹ ẹ jẹ́ ìpẹ́ẹ́dì. mo ní kó máa lọ. oníke. ooo sàmọ́ndì. sàmọ́ndì. àbámọ̀. ta kókó omi sétí aṣọ ìgbẹ̀yìn tiwa kóró ó ti kóró ju ti ṣáájú lọ. onídọ́là onígbèsè tí wọ́n ń sinwó èèyàn ti babaku babaku babaku babaku Nigeria limited. orúkọ mi tuntun tó nìyẹn. ìlànà ẹsẹ. ìjọra ìjọra ìmì àti bàbá rẹ. ó pọ̀ ó pọ̀. ẹ bẹ ṣe ń bọ̀ ni. ẹ bẹ ṣe bọ̀ ni. mo ní kí n máa fi ọ̀dẹ́kùn kí n máa fi yẹra ní. ó dà bámi bámi. nígbà tí ẹ ti wí pé ìgbádùn ló kún gbèsè ayé mi. ṣé káàjọ rẹ dára wa. bámi bámi. ẹ ẹ jùlọ ká má fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀. mi ò lè mọ kankan sí i tó rà jáde. ẹ ní wọlé kẹ ti ẹ jẹun. mo bá yín kẹ ti lẹ kàn kó wá bọ́ sí gbàgbà mo fẹ́ kọ́ débi wípé òkèlè máa ma gbé màá wá fún kó sàlẹ̀ sí ṣọ́ọ̀bù ẹgbẹ́ warehouse. ẹ ra lè fún mi. bẹ́ẹ̀ni ilẹ̀ tí màá fi kọ́lé. èmi ni màá kọ́ ẹ̀yin lẹ́tọ́ máa kọ́ òkè lẹ́ máa máa gbé àwa fi sàlẹ̀ ṣe wá house ẹ̀yin lẹ́tọ́ máa kọ́lé yẹn fún mi ẹ̀ máa tún wá kó ọjà síbẹ̀ sẹ́ẹ̀rì tí màá tún wá ṣe ẹ̀ tí màá tún wá ṣe ẹ̀ máa sọ ẹ̀ máa sọkò ẹ̀ máa pa mí lẹ́kọ̀ọ́ omi òwúrọ̀ ọmọ lójú bá mi o omi òwúrọ̀ ọmọ lójú bá mi o ti a sọ tó so mo wá fẹ́ kẹ́ ẹ wò pé ṣe láìkì ẹ̀ tó ní màá sanwó ẹ̀ báyìí so that ẹ bá ti láìkì ẹ̀ kì má lè sanwó fún ma àṣẹ máa dé bẹ̀ báyìí ẹ̀ sanwó ní nísinsìnyí mo nífẹ̀ẹ́ àmì o ìyẹn ni pé màá di onílé lórí láyé mi. àti iṣẹ́ yọkan àṣẹ bẹ̀rẹ̀ ní ìfọ̀ àní olóyè ìjọ òun lẹ ti ń wò ṣé kí bá ti rí báyìí fọ́tò bá mi ni ṣé àpò olórin kankan rí pé bá ti rí fọ́tò mi ìkẹsà mi tẹ bá ti rí fọ́tò mi ìkẹsà mi wá sí ló kọ tẹ bá ti rí fọ́tò mi ìkẹsà mi tẹ bá ṣàmì àdúrà mi ìwọ gángan ti ṣàdúrà fún bá mi ẹja lọ bá mi wọ́n bá ní màá nílé láyé àníṣe ọkọ̀ báyìí o báyìí o ẹ ra fún mi ẹ kà ikú wa pa bàdà mi kàrò má ṣe bàdà mi. kẹ́hìn ti pọ̀ ju àtúrọ́nà ṣá. a ò rékun tó lè dàbí èyí bá mi a ò rékun tó lè dàbí ẹ̀rí ah, bá rí àdúgbò nílẹ̀ yẹn wà ilẹ̀ bí àwọn ah, ilẹ̀ ilẹ̀ over twelve million irọ́ ni o. àwọn máa ma sọ ìwọ lọ. àti ilẹ̀ four corner is the best four corner torí four corner gangan ni ṣépù bẹ̀rẹ̀ grand. ah very pawò Ah, má jàre ọ̀rọ̀. abuké ní ẹ̀kọ́ kìí ṣàbùké. ọgbọ́n. Eh, ọmọ mi olóye. máa fọ orí ẹ kwẹsà tí mo bí ẹ tó dá mi lónìí lẹ́ẹ̀kan sí abuké ni ẹ àbó kì í ṣàbùké. mi ò kì í ṣàbùké. ó kì í ṣàbùké. ẹ ó ní títí owó ọ̀rọ̀ nítorí báyìí nítorí àti jẹun náà ni. ó ń gbowó lọ́ mi ó ń pè mí condition àwọn èèyàn lè gan ni o ṣùgbọ́n òun náà ibi báwa báyà gbà torí mo ti pàdánù mo lè pápá ni kí ló dé tádì ẹ bá fún dàmí lóògùn ló máa fọ́ lẹ́yìn. ọkọ òwò ruru ká wá ruru. ẹ sà adìẹ ti dàmí lóògùn àfikún fọ́ ẹ̀yìn ìdánù. ọ̀túnba bẹ́ẹ̀ o ti bukú o mọ̀ wípé tí ewúrẹ́ bá da ifá nù òun náà fi ń kú. ee bòtẹ́lẹ̀ yìí òun gangan là bá lò ó orí ìgbà tó ti pera ẹ̀ lábùkẹ́ yẹn àwọn àlàyé lọ́rùn ti gbé kẹsì náà òun la máa lò òun ló máa mú wá. ẹ ẹ kó tó ṣẹlẹ̀ mi ò tí sìn mo kàn padà nù kúrú bìnú mi màá lọ wọ wá sùn màá gbé sí mọ́tò màá bọ̀ bọ̀. ìgbẹ̀yìn tí wọ́n kọ́ lọ ó ti kóró ju ti ṣáájú lọ akọ́jújayé wọ̀ọ́rọ̀ ìdààmú bọ́lá ojú ṣòwò onígbèsè tiwájú ẹnu kìlọ̀ ó wà mo mọ̀ ẹ ṣàṣẹ kò tẹ̀mí lọ́rùn kí wọ́n adókùn kí máa wọ́n dákọ̀ kí máa kàn five thousand lóṣù three thousand lọ́sẹ̀ lọ ẹ wo wo ni kókó ọ̀hún sí yóò lè kúrò lé wọ́n ọtún bá àti ẹ̀rẹ́ wo akọ́jú jayé rọ̀rọ̀ ìdààmú bọ́lá ojú sọ́wọ́ ibi sì kà sí sọ́wọ́ àyàfi àyàfi kí ni prof àyàfi kí ni àyàfi tó bá lọ wá àbùké tó bá lórí àkókè tó pa lórí bẹ́ẹ̀ ni àkókè tó pa lórí àfàìmọ̀. wá takọ́kọ́ mi sétí aṣọ ọ̀mọ̀ràn kí ló dé tó lè fi ra rẹ gbogbo màṣírí màṣírí ó yá ẹ wá ṣàṣírí Ẹlẹ́dùmarè ìkòkò ń ṣeṣu ẹnìkan ògbọ́n nígbà tá a bá sọ fún wọn wípé there is no short cut ẹ̀mí mélòó ló fẹ́ fi rẹ̀mí rẹ̀ gbéná ẹni ìjà ò bá ní pera ẹ̀ lọ́kùnrin àṣọlá ah, àwa tá a jókòó síbi tí kò sí nǹkan kan yẹn àwọn tó tẹpá máṣe yẹn wọ́n wà ní ẹ̀yẹ wọ́n ní ẹ̀sùn kéré kéré kéré ló máa yọ lọ́wọ́ irọ́ wọ́n fẹ́ ní ojú láyé fẹ́rẹ́gẹ́dẹ́ lẹ́ẹ̀kan náà àwọn àlọ́sílù àwọn bíi bíi bíi wọn gbàmáyà ọmọdé lẹ́tà lọ́wọ́ oníkẹ́sù wa kájọ ṣe é kò ṣe rántí wípé ẹ̀ta mẹ́ta ò tó èṣù ṣe ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fa ọ̀yájú balẹ̀. ebè ebè olówó orí mi ṣé o mọ̀ pé mo wá bẹ yín báyìí. mo ń wò pé ẹ bá ti kọ̀ máa ń dì mí. kò sí tá mẹ́ra. ẹni tó wà lẹ́kọjá bẹ́ẹ̀ ebè ní tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ yìí bísínẹ́sì ni. bísínẹ́sì. má ṣe bí ìgbà tó mọ̀ mí rí o ò mi rí ká sọ ọ́ di gàwórí gàwó náà ọjà haúsá. bẹ́ẹ̀ ni owó lọ́jà gàmbàrí n tó bá fẹ́ gbà ló máa sọ fún mi ó rí mi rí o pé ará àta gbé iṣẹ́ wá fún ẹ iye báyìí mo fẹ́ gbà. tẹ́mi náà dẹ̀ ṣe iṣẹ́ fara àta ní kíákíá. bẹ́ẹ̀ ni kí ló ṣẹlẹ̀ bàbá. Abel bàbá ṣé mo lè rí abuké tó parí lẹ́nì sàrọ̀là. abuké tó parí. ari. Abel ah, ah. sọ pé tí mo wí ní ìsìn àárọ̀ ọ̀la. Ah, gbajúmọ̀ ìwà nǹkan ti ẹran mọ̀ ń fọwọ́ sọ kì í ṣe egun bẹ́ẹ̀ ṣe sọ fún mi báyìí mo ti fojú kákúléètì àbùké tó parí bíi márùn. tó lè rí. tí mo ti fojú wò wọ́n lọ tí mo ti máa ń rí wọn tájọ́ máa ń kíra wa àjọ máa ń mu tí ìkan tẹ̀ mẹ́ta àjọ máa ń ṣeré ipá báyìí eh, eh, ṣé ọmọ pé wọ́n gbọ̀ ń ké o wọ́n gbọ̀ ń ké o. ẹbẹ <laughs> eh, èlò ni kí n mú wa. Ah, ìmọ̀ lẹ nílò ẹ̀mí o àkóyìn gbọ́dọ̀ ṣáàjì. mo sọ fẹ́ pé bísíǹnẹ̀sì ni o. àjọ mọ̀ wá sinmi kọ́ mọ́ mojú náà kí n ṣe bíi kí n jara. abel ṣe bá fẹ́ two million kan. ẹ eh? two million naira eh. ẹ má wọrí bíi mélòó ni ẹ fẹ́. ẹyọ kan ni. ẹyọ kan eh. ah! ẹ má wọrí èmi amú méjì wá a kàn mú ìta bá fẹ́ nu wọn. kò sùọ. Ah, ah! bàbá ẹ fọkàn balẹ̀ two million ètò ọlọ́run bá ti ní ọwọ́ mi ó tètè bà nísinsìnyí ń bẹ́ màmá lọ báyìí kémi kan wọlé kí n pààrọ̀ aṣọ bí n bá ti pààrọ̀ aṣọ báyìí ètò ọlọ́run bá ti lọ́wọ́ mi ó bá mọ̀ mú bọ̀ abúké tó parí abuké tọ́lọ́run òun ò kọjú re sí òun kàn ọkọ̀ yín re sọ́lọ́run. bàbá ó ti wọlé. túkìlá ti wọlé. tó ti wọlé. tọ́ba tó mú dé wàá fẹ́ three million. tí ọjà jẹmọ́ nù. Ah, ah, ah. ẹ ti mọ̀ pé màá fi ti bí ṣe. <laughs> bàbá mo ń dáhùn. ẹ bẹ́ẹ̀ ẹ̀fọ̀ ẹ̀fọ̀ kan. wojú mi wọ́n wojú mi kí ló rí mẹ́. o white. o white. Mm ó lè rẹ́ẹ̀dì kò ní rẹ́ẹ̀dì lágbára ọlọ́run. gbogbo màṣírí màṣírí ó yá ẹ wá ṣàṣírí Elédùmarè ìkòkò ń ṣeṣu ẹnìkan ò gbọ́ odò wa ń gúnyán ariwo ta ẹ̀mí mélòó ló fẹ́ fi ẹ̀mí rẹ̀ gbóná ẹni ìjà ò bá ní pera ẹ̀ lọ́kùnrin ah, aṣọ́lá níyọnu ohun ojú wa ò fojú rí. àbámọ̀ ni ń gbẹ̀yìn akọ́jú wọlá ọlọ́gbọ́n kan ò ta omi sétí aṣọ ìgbẹ̀yìn tí wà kó rojú sí. mi ò gbọ́n tó ń wí o kò sí irú bí mo ti jáde síta sọ́ńtọ́ fẹ́ sọ èmi ọ̀gbọ́ ara rẹ lọ ń tàn a ní kó wá jẹnu tó dé ni ó bẹ̀rẹ̀ sí ní káàkiri ṣebí ni mo fẹ́ sùn ni dẹ́mi ló irọ́ ọ̀fẹ́ jẹnu owó nù wọ́n ló mọ̀ ẹ́ pa lómi o èmi ọmọ sáìdá o ẹ́ pa lómi kò sí ní ọ̀sẹ̀ lẹ́nu ló. ọ̀yájú balẹ̀ ní pàdé ìbòsí lọ́nà pátápátá alágbẹ̀dẹ òrò ojúlé aró kẹ́ lọ́mọ yẹn kí là ń wáyé kánjú ọlá o ẹ lọ ṣọ́ra. àbámọ̀ ni gbẹ̀yìn akánjú ọlá ọlọ́gbọ́n kan ò ta omi sétí aṣọ ìgbẹ̀yìn sì wà kó rojú sí ṣáájú akọ́jọ́jayé wọ. afẹ́gùn àwa ń wọ káàkiri gba mélòó la ẹbí gùn bó bá ti fẹsẹ̀ tẹlẹ̀ báyìí ó ti parí láǹsì ọ̀bọ̀ ọ̀bọ̀ máa bọ̀. alo ọ̀gá mi o olówó orí mi. abel báwo ni. ah Baba. igbó ọ̀rá mọ wà báyìí báyìí báyìí báyìí. báwo ni igbó ọ̀rá. igbó ọ̀rá mọ wà báyìí báyìí báyìí. ẹni mo ṣe béèrè pé báwo ni igbó ọ̀rá. a ní mi mi rí wọn ni nínú kí ra buké kọ́ mọ́ parí àbí kí ra parí kọ́ mọ́ buké. ẹ̀mí tí àwọn òpin àbí máa kún bọ̀ ká ẹ́díìtì wọn síra wọn. ká ṣe bí gbà wọn ṣe fọ́tò sọ. kéèyàn lórí kan kéèyàn lo ike kan. ẹ ti ṣé wàá máa bọ̀ nílé báyìí ni bí mo ṣe wà yìí inú òrùn ni mo wà tóòrùn pa mí. òrùn gbọ́ ọ̀rá yàtọ̀ àfi bí òrùn tó wá láti ilẹ̀ haúsá ń dá apá èmi nìkan. ẹnu òrùn ẹ ṣó mọ̀ pé ikú wa àjọ kú ààwẹ̀ wa àjọ gbà. wọ́n tiẹ̀ tó wájú ebì kan fún mi lọ́nà sẹ́yìn wọ́n ní bàbá wọn ló níké. wọ́n ló níké gan pé kí ẹ ti tóbi dáadáa pé kò á gbẹ ni wọ́n wá ní tí n bá ti dé sẹ́ńtà bá ti bá. a wà lọ ọ̀nà ọ̀gbọ̀ọ̀rọ̀ ńbẹ̀ ni wọ́n ní bàbá yẹn oko ẹ̀ wà má wà lọ́nú oko má rí i pé mo mú dé lónìí ẹ sáfọ̀kànbalẹ̀. Ebe, aí. yíjú sẹ́yìn. Máa bọ̀, ebe máa bọ̀. Èṣù jẹ̀bi ọ̀gá mi, ẹ jẹ́ kọ́ọ̀tì. Ẹ máa súnmọ́ mi bọ̀, máa kọ́ọ̀tì fóònù, sọ máa gbé bọ̀ bẹ́ẹ̀. Máa bọ̀. Ebe, ebe, ebe, ebe, ebe, ebe, ebe, ebe, ṣọ́gbọ́n mi kálí. Máa bọ̀, àní o máa kọ́ọ̀tì abel abel ọ̀yà court báwo ni igbó ọ̀rà. Ah, igbó ọ̀rà ò dáa. ṣó dáa báyìí kí ló tó parọ́ fún mi ṣé igbó ọ̀rà ló wà yìí. kódà mi sí lẹ́yìn ọ̀rà. ẹ kí ló tó wá parọ́ fún mi. ojú ètí yàn kọ́ mọ́ ka nǹkan mọ́ yàn lọ ni ó ti bọ́ sí tìjú fún mi ni mo ti dààmú dààmú ayé mi ti fẹ́ ta mi ò ra búkẹ́. ẹ ṣọ́ wá yẹ kí mi pé mi mi ò rí nǹkan kan ọlọ́run kò síbi tí n ti dé ojú ẹlẹ́dàá yín tó mi ò rí wọn. ọ̀dà owó dà bá mi transfer padà. bóyá à owó èso ti sowó. èèyàn ṣàbò bá lè gbè mí aṣáṣe mi bó ṣe bá mi iṣẹ́ tí mo rẹ́ ò rí hmm. owó tí mo fún ẹ wà dẹ́ta padà. àti ìsàlówó ẹ̀kọ́ burúkú mi ni ọmọ ọkọ yẹn sẹ́rí bówó ti tẹ̀mí lọ́wọ́ báyìí abuké ni mo fi wá ojú ẹlẹ́dàá yín tó igun kan ti mú nú owó ni. o fi two million wá abuké bẹ́ẹ̀ ni mo sọ mo pa wọn. o fi two million wá abuké. mi ò sì tún rí. ó yẹ kí n fọlọ́pàá mú ẹ. ibi tó ti surprise ẹ má ṣe bẹ́ẹ̀ dákun. mi ò bínú bí o ti ṣe dáadáa sẹ́yìn. mo pa aṣáwo. mi ò bínú sí ẹ mọ́ torí o ṣe dáadáa sẹ́yìn. má ṣe bẹ́ẹ̀ mọ́ o. Ah, láyé má ṣe bẹ́ẹ̀ mọ́ o. láyé mi dẹ́gbẹ́ má ṣe bẹ́ẹ̀ mọ́ o. láyé mo ti rí. Ah, abẹ́ ẹ̀rọ náà ah, mo ti dààmú. Eh mo ti rí. ebe ah, ọ̀gá mi. ebe olówó orí mi. sáà. méjì ni mo rí. méjì lẹ́ẹ̀kan. méjì ni mo rí. Ah. mo tún fi kàn sí rìsáàfù ni. mo ti lò kàn o. Ah. mo ti lò kàn o. ẹ ti lò. mo ti lò. olówó máa ṣe wo ewu tí mo ń dààmú kì í. àbájọ débi kan ọkọ̀ kékeré kan wà fún ẹ. ẹ ọkọ̀ fún mi. Ah. èmi ní pàṣípà kò bí lọ wà ah. ẹni wà bí ni. <laughs> ẹ ń padà wá wẹ̀ níbí náà lágbè wa o láti wá wẹ̀ o mo dúpẹ́ musa ń dààmú wa mọ́ ẹ bàbá. wọ́pọ̀ ká ìṣúná kò ní dààmú ọ̀sẹ̀ àkọ́wọ́ lẹ̀ tẹ́lẹ̀ ó lẹ̀. olówó orí mi ọlọ́wà jò dáa ní tó ti dá ò lè bàjẹ́ mọ́ o get ní tó ti. olówó orí mi kí ni ìṣẹ̀lẹ̀ sọ fún mi. ebe ebe so òun dáùtì mi ni. ìjọ ẹ ṣàánú mi ẹ ṣàánú so trust in money. àṣà fẹ́ gbé ọkọ̀ wa horo ni ẹlẹ́fin mọ́tò hàn mí horo la wa yáàdì eh. yáàdì rẹ mọ́mọ́ ń tà ń ṣe yáàdì. ebe ah! ebe bíṣọ̀gùn bá ebe bíṣọ̀gùn bá ń paraba tó ń fàrókò ya ṣé bí ti gíla ti ẹ ni. èmi èmi ni gíla wájú yín. igi ńlá ni ẹ. ẹyà mi ṣe gíla. àjọ gbórílẹ̀ àjọ ah, mú mi ní. ẹ lè yá mi dànù àtẹnudọ́. àjọ gbórílẹ̀ àjọ jẹpo ni. bàbá mo mọ iye àwọn kọ̀ǹdẹ́mù tó ti kọ̀ǹdẹ́mù bí ẹ má jẹ́ kọ̀ǹdẹ́mù. ibẹ̀ bàbá. mọ́tò ni mo fẹ́ gbé fún ẹ. mọ́tò ẹyin náà lẹ sọ fún mi. ṣùgbọ́n mo fẹ́ kó fojú ẹ̀ rí àwọn àbùkẹ́ tí mo kó síbí. ibi ló wà. ibi ló wà wọn a máa fọ́ lóúnjẹ ìbàtí lílo bá kan. sars máa lò yẹn náà. a máa lò. <laughs> kò ní dáa fọ́ lórí burúkú wọn. ebe ah! mọ́tò tí mo fẹ́ gbé fún ẹ eh. lò dáadáa o má lò lòkulò. èmi eh. tí n bá lò lòkulò kó dà fún mi. a eh, dà fún ẹ. àní tí n bá lò yín ti a lò lòkulò ńgbà tí n rà kán rí. kọ́kọ́rọ́ máa kọ́kọ́ fẹ́ wàá lọ gbé fúnra <laughs> ah, èmi ah, ibẹ̀ <laughs> ló ra mọ́tò yìí o. <laughs> ra mọ́tò kan fèrè ló ń fún. Ah, pẹ́pẹ́pẹ́pẹ́. <laughs> kí ni màá rí fún o. Ah, màá ra màá mọ́tò tó. màá kàn máa ṣe sá. sá kí ni. oògùn rẹ ọ̀gá. oògùn kan ikú mi ti pààyàn. ọ̀gá ẹ̀ ẹ̀ kí ló tó parun fún mi. Ah kílẹ̀ tó parọ́ fún mi. ojú ló ń tì mí mi mọ tí mo fẹ́ rí mọ ojú èsì tí mo mọ káńtà máa yàn lọ́wọ́ ẹ wá dákun lára tí pèmí àti ń jọ múlẹ̀ àjọ jẹ lórí ewé àjọ sùn lórí ìmọ̀ wọn ṣáájú àjọ gbórí ilé àjọ jẹ àjọ jẹ o àjọ gbórí ilé àjọ jẹjá o tó bá gbórí ilé tó bá dà mí àṣẹ dọwọ́ lẹ̀ tá a jọ mú sọ́ọ̀dà mi. wọ́n sọ bẹ́ẹ̀ irọ́ lásán mọ́. irọ́ ṣe dídà. Ah, ẹ bẹ́ẹ̀. ọ̀gá ewu ni ètò àrùn ẹ fún mi ní second chance mi ní parọ́ ọmọ láyé mi. Torí nù! Àpẹẹsọ́rùn tó kéré. atẹ́gùn mo wà ní yard ẹ wá páàkì bẹ́ẹ̀ rò lálẹ́ kò ṣe é rí fún five fifty àbí máa ṣe tó three hundred ẹ ṣe sá ìwọ máa wá lọ́tún la. ẹ má ṣe bẹ́ẹ̀. tọ́jọ́ ti airport two point five ló ní ìjì. ó ti rẹ́rìn lọlé. ok o trust me o rò pé mi lè fún ẹ lọ́tún la. kò pọ̀jù sá nǹkan tẹ̀ lè ṣe ni. mo fẹ́ five hundred lé ní bàbá two million lọ́tún la ọjọ́ one million three hundred and fifty àbí ẹ máa gbà yẹn lọ. kí ni. Ah! yes òun disturb mi jàre à. Ah! kí ni a fẹ́ sọ. aṣọ tí bá ṣe òkòwò kan tí bá lu àwọn èèyàn kan. ọtí mi. tí wọ́n lẹ̀. bá mi tọ̀ mí wá. ọ̀rọ̀ ọ̀ya jẹ́ ká ẹja dalẹ̀ ká tó ṣà. yes akẹ́mọ̀ ṣe òkòwò sẹ́mi ah, ah. ò ná máa gbọ́ ọ máa gbọ́ ọ sọ́ni máa gbọ́ ọ máa gbọ́ ọ máa gbọ́ ọ ṣe ju ẹni o tí bá ṣe òkòwò ṣe jù ú ná no ṣé mi ò ṣe tutù ẹ̀ no mi ò pa afọ́jú ó dé bábí ájú mo ní mo ṣògo wọn. àkíní tó mi lé ìtẹ́sọ yìí. wúmi wá ok mo lo àìmọye èèyàn ah! mo bá mo ṣe ni mo lè tọ́jú àwọn èèyàn. bàbá tàmí wá. mo lọ sí sí yẹn. Ah, ah. ṣé mi ò lọ ṣé ò jẹ́ ní ọwọ́ mi. ìgbà tí àgbà kin tó lọ tọ̀ mí wá ọmọ mi ṣé mo kú ni ẹ no nígbà ìgbà tó rẹ mi ṣé mo kú ni wọ́yà wọ́yà wọ́yà yes I return the word I return the word ọgọ́rùn-ún ọkọ mi jẹ I return. ọkọ mi àtọmọ ọ̀dọ̀ mi ọ̀rọ̀ yìí alẹ́ lálẹ́ jù gbẹ́gẹ́dẹ́ ah! àbínà sinimá tó ń sọ ni my husband my maid agbálẹ̀ tó kí sọ́nà mákẹ́tà Toymax Films Ooni ti gbé jáde. Fẹ́mi Matthew my husband my maid, ọ̀nà tí Fẹ́mi Adébáyọ̀ dáre kó tó di pápá ọ̀kà mọ́ ó fọwọ́ ìfà nǹkan tó léwu ó jẹ́ gbogbo tó yẹnu ògbódodo mọ́nú ilé ó fẹ́ràn ṣọ́ ológbò ikú wa ń dẹ dẹdẹrẹ dẹdẹrẹ ń dẹkun my husband my mate full of intrigues ni full of suspense ni blockbuster ni ó kọjá àfẹnuròyìn it's a movie written and produced by Tómiláyọ̀ Ọjọ́yẹ Olútọ́lá directed by Bọ́lájí Amúsàn Mr Latin starring Fẹ́mi Adébáyọ̀ Bọ́lájí Amúsàn Mr Latin Tómiláyọ̀ Ọjọ́yẹ Olútọ́lá Lọlá Ìdíjẹ Ayọ̀ọ́láyà Ìrètí Ọ̀sàyẹmí Wálé pẹ̀lú yìí owó nàbí àjàsà pancase tonight túnde adégbòyega ẹni ìdẹ́ni afẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí my husband my mate it is not over until it is over grab your copy now. nìkan lọ sọ yìí o wọn bẹ sọ lẹ́ẹ̀márùn sí ó kú yìí. màmí. ní fi ṣe. ikú màmí. òní bìlì fún mi ìgbà tí mo ti ń fẹ́ kejì àti ìfẹ́ra kejì oṣù mi bí gbòòrò ṣe dàrú tó dé pé ogun ṣẹlẹ̀ lọ́tún lọ́sìn ó fa ìwé ẹ̀ so can you help me because I don't know what she's trying to hide. èmi fẹ́ fọjọ́ èmi fẹ́ fọjọ́ mo fẹ́ mú fẹ́ kí lè ṣe yìí kí lè lè.